t'a ló ń sọ fún wa pé tà á bá lè kọ́ torí bọ́ọ̀rọ̀ tó sọ yẹn ó tóbi ó pàpàrà lọ́dọ̀ ànábì ànábì ọlọ́run yẹ̀wúdí ni wọ́n á ń sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ̀ wá ń pàpàrà la ilaha ẹni tí ń gba wáhàyí lọ́dọ̀ ọlọ́run tó já sí pé mo tún nìyẹn wà láàkàrà lálẹ́ yìí ìmọ̀ ayé àtọ̀run ọdọ́ ẹ̀ ló parí sí. lẹ́nu tó ń já sí wọ́n wá ṣàlàyé fún ní Yẹ̀húdí ló sọ wọ́n tún wá fi kún àdísù yẹn ìyá àdàtà gómìnà jáde kún nítorí àti gbé àkídà Yẹ̀húdí wọnú Islam wọ́n wá ń sọ fún wa wípé ànábì wá rẹ́rìn ní tó torí ẹ̀rẹ́ ni wọ́n wá sọ ànábì ò sì sọ fún wọn pé tó torí ẹ̀rẹ́ rẹ̀ àmọ́ àyà tó ń wáyé ìjó ojú ọmọ pé èèyàn rẹ́rìn láti jẹ́rìí sọ́rọ̀ èèyàn àrùkọ́ ni máa kọ́ dẹrù lọ́ha àkọ́kọ́dìrì àwọn eléyìí wọ́n rántí ẹ̀ rí pàtàkì ọlọ́run ní bọ́lọ̀ sí pàtàkì tó làwọn àfà ni wọ́n bá sọ di wípé ànábì jẹ́rìí sọ̀rọ̀ yẹn ni pẹ̀lú ìkà nàṣùdí ọ̀kan lẹ́kọ̀ọ́ yìí ó rẹ́rìn láti jẹ́rìí sọ̀rọ̀ yẹ̀wúdí yẹn ànábì ló ń jẹ́rìí sọ̀rọ̀ yẹ̀wúdí yẹ̀wúdí wá ọ̀rọ̀ yìí jó lójú bàbá rẹ̀ dá ìmọ̀rẹ́ la ilaha illallah èyí tó wá fún ìdí pé àdìsí ń bẹ́nu sahihul bukhari ó sì wà nù sahihu muslim tá a bá lọ ka bukhari àdìsí seven thousand one hundred and fourteen tá a bá lọ ka muslim àáka two thousand seven eighty six wọ́n ṣàfikún àdìsí yẹn kó lè bàá lọ pẹ̀lú àkídà àwọn Yẹ̀húdí tí ó máa jáde pé àkídà tó lè mọ̀ jáde dàmà àkídà ká pe ọlọ́run ní ènìyàn ká fi ọlọ́run wé ara ká ló ní orí òun náà lẹ́sẹ̀ ó sì lápá ó lóríkèéríkè ó ní sara. tọ́ wọ́n rò pé ti gbọ́ ní ti arákùnrin sọ aláwọ̀ hmm. sànù wa. ọlọ́run ṣàánú wa. kì í parí ọ̀rọ̀ rẹ̀ lórí àdìsí yẹn o. ẹ tún gbọ́ ọ̀rọ̀ mi tó tún sọ. ẹ wọ àyà yìí àgbà ni máa ń kọ́ dárú lọ́ha bàbá ara ọlọ́run wọ́n tó bí ọlọ́run bó ti tó. wọ́n wá ń fi ọlọ́run wé ọlọ́mọ kan tí ń gbé ọmọ kan sáàárín ọwọ́ kan tó gbé jí sọmọ kankan tó gbé òkè sọmọ kankan tó gbélẹ̀ sọmọ kankan sọmọ sọmọ kankan ó tún wá kó ènìyàn sórí ọmọ kankan wọ́n wá ń fi àlùkùrá ni wá ní wọ́n wá là àlùkùrá ni máa kọ́ dẹrù lọ yìí àwọn ilé yóò fún ọ̀pọ̀ àwọn tá a sọ yìí sọ̀pẹ́ nínú ayé àkùrá nìyẹn nìsí àlùkùrá ni máa ń kọ́dà lọ́ra akọ́ pàdémi wọn ẹ̀fọ́ lọ́hùn nírú títóbi tó tọ́ sí àfáwà àtàkáfí bàbá wa ṣe kàrájì kí wọ́n jẹ́ tàkáfí wọ́n ń dá wákà kan gbà kan wọ́n ní ẹ̀fọ́ lọ́hùn lẹ́tọ́ rẹ̀ ooo ẹ̀fọ́ lọ́hùn lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ́ tọ́ rẹ̀ borí ìṣàmà ẹ̀fọ́ lọ́hùn lẹ́tọ́ rẹ̀ ooo fọlọ́hún lẹ́tọ́ rẹ̀ o ẹ fọlọ́hún lẹ́tọ́ rẹ̀ ẹ máa fẹ̀tọ́ rẹ̀ fò ìjà ẹ fọlọ́hún lẹ́tọ́ rẹ̀ o. wọ́n ń dì sáyé òòṣà sí ní Islam àwa náà sáwọn ti gbà pé òṣèyíṣù kúnnù lọ́ọ̀yì àwọn ti mú lọ́lọ́run nàṣàrà sì ti mú iṣá lọ́lọ́run wọ́n ti ya èrè fún wọ́n wá fẹ́ ya èrè fáwa náà wọ́n wá ń júwe bọ́lọ̀ ń ti bọ́dọ̀ bá ti wá sọ̀rọ̀ kan àwọn ní ọmọ bá wá ọ àti gbọ́n tó wí a wà máa mú lẹ́sẹẹsẹ a mú ní ní àmọ́ lé sí ọ̀rọ̀ rẹ̀ bisimilá. lọ sínú wọ́n ń jáde pé ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀ lé wọ́n ní ẹ jẹ́ ká lọ sínú àwọn àdíìsì àdíìsì tẹ̀jùsíìmù tí wọ́n gbé wá sínú ìsìláàmù tó jẹ́ pé àdíìsì yẹ̀wúdí ni mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé kò sí ohun tí ń jẹ́ àdíìsì tẹ̀jùsíìmù ohun tí ń bẹ oní àdíìsì sífàtìláì àdíìsì sífàtìláì àwọn àdíìsì tó ń ròyìn àlọ́ọ̀ àwọn àdíìsì tó ń ròyìn àlọ́ọ̀ gẹ́gẹ́ bá a ti rí àyàtù sifati láì àyàtù sifati láì àwọn àyà tó ń ròyìn àlọ́ọ̀ ok. Masha Allah ta'ala. Àdísù yìí òun náà sì gbà pé àwọn àdíìsì tó ń fẹ́ kà yìí ó gbà pé wọ́n ní àlàáfíà lẹ́yìn tó ti sọ pé àdíìsì yẹ̀wù bí òun làwọn mọ́ bùkọ́rì mọ́ mùsùlùmù àtàwọn yòókù wọn tí aláwọ̀ bá lè kẹ́ gbogbo wọn lẹ́yìn tó ti fẹ̀sùn kàn wọ́n wípé àdíìsì yẹ̀wù dí òun ni wọ́n lẹ̀ mọ́ ànẹ́bì lọ́rùn òun ni wọ́n fi parọ́ ẹ̀ mọ́ ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn yẹn ló tún pẹpẹnu ara ẹ̀ sọ pé àdíìsì sì lálàáfíà sórí kò sí ibi tó fẹ́ sásí tásìrí rẹ̀ ò ní tú kódà kó sọ pé àdíìsì yìí ò lálàáfíà àwọn òfin yẹ wípé kì í ṣe ẹnu ẹ̀ kò sí nínú ẹni tó lè sọ pé àdíìsì kan ò lálàáfíà kò í ṣe muhadifu kì ṣe mutakhasisu fi ilmi al-hadith so bó o wulẹ̀ sọ́pá àdìsí ẹ kò lálàáfíà bó o ní ò lálàáfíà ok a kò dà sí ọ lẹ́nu ni torí pé ìwọ lisanu limubtadi'in tàbí mutahadifu mubtadi'in ìwọ ò sí nínú alul hadith ò sí nínú àwọn alimutakọsisun fi ilmi al hadith ò nínú wọn so yálà ọ̀sọ́pàdì si ń lálàáfíà ni o yálà oníkò lálàáfíà ni o o sì nínú ẹni tó lè rán kọ́mẹ́ǹtì lórí hadisi o sì nínú wọn hadisi gan ló kàtì yìí ló gbọ́yé yìí ẹ aya lùkùránì ló tú lódì yìí aláòdákọ̀ ọwọ́ òun tú sógo aláòdákọ̀ ojú òun túmọ̀ ẹ̀ sí àánú ṣé kò sí àyà tọ́lọ̀ ti ròyìn ara ẹ̀ pẹ̀lú ráhámàní lọ́tọ̀ ṣé kò sí àyà tí aláwọ̀ ti ròyìn ara rẹ̀ pẹ̀lú agbára ni ó ṣe wá da méjèèjì papọ̀ no ẹjá tẹ̀wájú. Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu àwọn ni wọ́n sọ fún wa ẹ máa gbọ́ bí wọ́n ti wí. ó ní àdíìsì yìí o àdíìsì Abdullahi ibn Mas'ud ni lọ́jọ́ kìíní àná tí agbẹnusọ àgbà yín tó gbógun ti Abu Huraira radiyallahu anhu kẹ́yìn wẹ̀rẹ̀ agbẹnusọ tó tẹ́wọ́gbà akéńdà náà lọ́hùn pé tẹ́ ẹ bá fi lè tàbùkù Abu Huraira ẹ padà tàbùkù àwọn míì ẹ tàbùkù Abu Huraira radiyallahu anhu ẹni gbogbo àdìsì tó ń gbà wá ẹni rọ́ ni kìí tún wá ṣe Abu Huraira ló tún wá gba ilé ìwá bí kò ṣe ta ni Abdullahi ibn Mas'ud lọ anhu sòtó túmọ̀ sí pé ìkọ̀ọ̀kan àwọn sàábé yẹn lè fẹ́ máa wọ́gi lé èyí ni àkídà àwọn onísúfí èyí ni àkídà àwọn oníbídíà so that wọ́n lè gbé ọ̀rọ̀ ṣé ò Tìjání ọ̀rọ̀ Ibrahim Niyas ọ̀rọ̀ búlálà wọ́n lè gbé wọnú ẹ̀sìn wọ́n fẹ́ gba ọ̀rọ̀ táwọn sàábà gbà wá látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ gbà kúrò lọ́wọ́ wa kí wọ́n lè wá fi àwọn àwọn odu rọ́ àwọn odu kí wọ́n lè fi ṣe kí ni o kí wọ́n lè fi rọ́pò ẹ̀ ìrọ́lẹ́pa <clears throat> Abdullahi ibn Mas'ud ló gba àdíṣe eléyìí wá ìbàjẹ́ pé àbú Hurairah ló bá tún gbà wá ẹ wò ohun táà ń sọ ẹ̀kọ́ làbá tún máa sọ wọn ọba yàkàyàkà ẹ̀ abdullahi ibn mas'udi onótúgbà dìtì wa tẹ́ ẹ tó fẹ́ sọ pé abdullahi ibn mas'udi kó tó parọ́ mọ́ ànábì ni tẹ́ ẹ tó fẹ́ lẹ́yìn abdullahi ibn mas'udi sẹ́ pé ó tún pa irọ́ mọ́ ànábì ni alẹ́ ẹ̀gbọ́ ń tẹ́ gbà wá ẹ̀gbọ́ yé ẹ̀ẹ́sẹ̀ gbọ́ yé nígbà tí kò ń bídíà nìyí oníbídíà wọn kì í nílà káyè ìsìláàmù làákàyè àdádálẹ̀ ní máa wà nínú ọpọlọ wọn wọn è ní làákàyè súnà làákàyè bídíà ní máa kúnnú ọpọlọ wọn ẹjá gbádìsì tó ń sọ yẹn wọ́n ní kọ́lá yẹ̀wùdí yìí ìlà Rasulillah òjíṣẹ́ kan wá sọ́dọ̀ ànẹ́bì àṣà àfúnlẹ̀ yẹ̀wùdí kan ó wá òjíṣẹ́ ọlọ́run fọ̀kọ́lẹ̀ yá Muhammad. ó ní àdìsí sọ pé kọ́ọ́là yẹ̀wùdí yùn ìlà Rasulullahi kí ni jẹ́ bá kí ni jẹ́ kọ́ọ́là yẹ̀wùdí yùn ìlà Rasulullahi kí ni túmọ̀ yìí. jáà yẹ̀wùdí jáà yẹ̀wùdí ìlà rọ̀súlù láì ní bẹ́ńbẹ́ yẹ̀wúdì kan ó wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe kọ́ọ́lá yẹ̀wúdí ìlà rọ̀súlù láì. yẹ̀wúdí ìwádìí mo pèrè Muhammad inna Allaha yumsiku as-samawati ala isba'i wal aradina ala isba'i wal jibali ala isba'i. والشجر على إصبعه والخلائق على إصبعه wọ́n ní yahudi yìí sọ fún ànábì muhammad kìí ṣe kó wá béèrè ìbéèrè kó wá kọ́ lẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́rọ̀ sẹ́ǹgbọ́ yahudi tí wọ́n ń wá bá ànábì yìí ó ní kìí ṣe kó wá béèrè béèrè bí kò ṣe kó wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ òpùrọ́ níbo ló ti rí pé wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ nú àdìsí yẹn níbo ló ti rí pé yẹ̀wùdí yẹn ọ wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ láfúlù ló dúró fún pé yẹ̀wùdí yẹn wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ ara àsọdùn àsọgbọ́nú àsọkán ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ agbẹnusọ àwọn oníbídíà yẹn gbogbo ẹ̀gbàwá àdìsí yẹn pátá èyí tó wà nù Bukhari ni o èyí tó wà nù Muslim ni o èyí tó wà nù Matanidu ni o ìyẹn àwọn Musnad di Musnad Ahmad èwo nínú rẹ̀ ló lo gbólóhùn pé ó wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ ó sáfẹ́ bà wá lórúkọ jẹ́ lọ́wọ́ pé a ní súnà láà máa lò. súnà láàmà ṣe níbo lo ti rí pọ́wọ́ akọ́ ànẹ́bì lẹ́kọ̀ọ́ ohun tó kà bọ́ọ̀ta ni pé dí ìlà tó sì jẹ́ àṣìpè ohun tó wà ń bẹ̀ ni já àyẹ̀wò dí ìlà ok sì tẹ̀wájú pé ẹ̀yà láì iná bíi aláùsùbáyìn eh, wàlẹ̀ àrídìn aláìsùbáyìn wàlẹ̀ kìnníkà níbo ló ti wá rí pé aṣọ kó wá pàlẹ́bì lẹ́kọ̀ọ́ níbo ti rí agbẹnusọ níbo ló ti rí níbo ló ti rí káwọn èèyàn lè fojú bú wà wípé ẹ̀ẹ́n ẹ̀yà lùsùn náà ẹ tún gbà pé yẹ̀wùdí lè wá kọ́ ànábì yín lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ tọ́lọ́ ń fi rán àfojúsùn ẹ̀ nìyẹn lórí gbólóhùn tó sọ yẹn pé a ní yẹ̀wùdí wá kọ́ ànábì lẹ́kọ̀ọ́ ta ló sọ bẹ́ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀ ìwọ gangan ló sọ bẹ́ẹ̀ ìwọ ló sọ bẹ́ẹ̀ ẹ̀gbà wá àdìsí yín ò wí bẹ́ẹ̀ kí lẹ̀ ń parọ́ fún ẹ́ kí lẹ̀ ń pa irọ́ fún ẹjá tẹ̀wájú yẹ̀wúdí yẹn wá kí ló kí lànà di bá lọ́dọ̀ yẹ̀wúdí tó fẹ́ fi kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ṣàgbọ́báwò nígbò jáde pé gbogbo ìmọ̀ tó wà láyé ọ̀dọ̀ ànẹ́bì láparí ẹ̀ sí ń lọ́nà kò sí lọ́dọ̀ ẹlòmíràn yẹ̀wúdí yẹn wá. ó ní kí ni ànẹ́bì bá dọ́dọ̀ yẹ̀wúdí tó fi já sí pọ́ fẹ́ kọ́ ànẹ́bì lẹ́kọ̀ọ́ níbo lo ti rí i. agbẹnusọ níbo ló ti rí n tó sọ̀hún níbo ló ti rí àdíyèsí wo ló gbà wá ẹ̀gbà wá wo ló gbà wá pé yẹ̀wùdí tó wá bà nẹ́bì yẹn o ọwọ́ akọ́ ànẹ́bì lẹ́kọ̀ọ́ ni níbo ló ti rí mo ń retí kó mú bọ́ta o ibi tó ti rí pé àdíyèsí yẹn sọ pé yẹ̀wùdí yẹn wá kọ́ ànẹ́bì lẹ́kọ̀ọ́ ni kó mú bọ́ta ni o àwọn tó mú bọ́ta ti pọ̀ báyìí o rántí ti ọ̀rọ̀ ṣékùbúnù bá sí o tó ní ṣékùbúnù bá sí ó tútùkútù nípa ááyà nípa ááyà mọ́ngánà fi áàbì yá mọ́ wà mọ́ngánà fi áàbì yá mọ́ ẹni tó bá fọ́jú láyé yóò fọ́jú lọ́run tó ní ṣékùbúnù bá sí ọmọ túmọ̀ rẹ̀ ibi tọ́rọ̀ ẹ ti ṣẹlẹ̀ ó mú bọ́ta o. ó mú bọ́ta o omi ló tún sọ ní ìsìn wípé àdìsí ń sọ pé ànẹ́bì yẹ̀údí wá kó ibi tó ti rí àdìsí yẹn ó bọ́ta o o ọ̀kan lè sọ bẹ́ẹ̀ kó o ó fún wa o ara bẹ́ẹ̀ ṣe máa parọ́ o. e parọ́ mọ́ nẹ́bì tán ẹ tún wọn sọ̀hábà ẹ tún parọ́ rí wọ́n fi rọ́ṣe yín ni wọ́n fi ni kílẹ̀ ń parọ́ fún ẹ wà lórí ìsìnà ẹ parọ́ máa ka tí a yí nìkan jàwárù lè máa ní kẹ́ẹ̀fi tí àdìsí lẹ̀ fáwọn aládìsí ṣé dandan ní kẹ́ẹ̀kà dìsì ni kì í ṣe tí àyín náà àwọn jàwáìrì màá níwà bùdúgúlẹ̀ àmọ́ni ni tí àyín àwọn tí a àti ìgbẹ́mù níyà ti ṣe làwọn tí àyín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ka sí àdìsì fẹ́ gbọ́yé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ka sí àdìsì fẹ́ ní parọ́ má dìísì ọwá ni ẹ yàwùdí kan wá bá nàbì wọ́n lọ wá pa nàbì lẹ́kọ̀ọ́ ẹ̀ kí lànàbì bá dọ́dọ̀ rẹ̀ tó fi wá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yẹ̀wúdí níbo ló ti rí pé wá kàdébì lẹ́kọ̀ọ́ o tún wá sọ pé àlébì tó ká sí pé gbogbo ìmọ̀ ayé ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ lásìkò náà ah! la ilaha illallah muhammadu rasulullah gbogbo ìmọ̀ ayé àbí ọmọ tí wọ́n tó ń sọ ni gbogbo ìmọ̀ ayé èèmọ̀ rẹ o nínú àdìsí múslímù ànábì lọ́njọ́ kan ó wá rí kan tó jágbẹ̀ tó ń cross plant ń cross plant nakal kí ni ń pè é dàbínú ànábì wá ń sọ fún ni lẹ́ni yẹn wá gbọ́yé sí pé ànábì ní kò mọ cross plant kò bá cross plant ló igi ọ̀pẹ dàbínú rẹ̀ kó yọ ni ó yọ ọba lọ àdíṣe wà ní muslim o àdẹ́bì wá sọ fún wípé ọ̀rọ̀ tó bá jẹ má yé eyín ẹ̀yin lè mọ̀ ń pa ẹ̀sìn fi rẹ́ mi gbogbo wọ́n ti wá rí wípé gbogbo ìmọ̀ ayé àdẹ́bì mà àdẹ́bì mọ̀ mọ̀ engineering ọmọ ìmọ̀ gbogbo mọ̀ medicine ọmọ gbogbo gbogbo àwọn ẹ̀ka ìmọ̀ tí bẹ̀rẹ̀ ní ànẹ́bì mọ̀ sọ́lọ̀ ara àdì ọkàn burúkú yín nù ó tún padà sọ pé àrẹ́bì tó dá sí pé ó mọ gbogbo ìmọ̀ ayé àti ọ̀run àbà ta ló mọ gbogbo ìmọ̀ ayé àtọ̀run bí ò sí àlọ́ọ̀hùn á padà kàn àló ń sọkúsọ nìyí fẹ́ ó ń sọkúsọ nìyí ìmọ̀ ẹ̀sìn ni Allah ó fi rán ànábì rẹ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ìsìláàmù ló fi rán anebi ló jẹ́ kìí ṣe ẹnjìníà kìí ṣe mẹ́díkù dọ́kítọ̀ kìí ṣe kìí ṣe sàyẹ́ntìsì àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá jẹ mọ́ àwọn nǹkan wọ̀nyẹn ó lè tẹnu jáde ni àmọ́ ànẹ́bì èé ṣe spẹ́ṣálìsì nínú àwọn ìmọ̀ ayé gbogbo ọmọ tí ń gbogbo ọmọ tí ń bẹ láyé ṣé mọ́ ìsìláàmù nìkan ni. ṣé ìmọ̀ alùkùránì àti àdìsì nìkan nìmọ̀ tí ń bẹ láyé ni ara àsọgbọnu yín nípa ànábì wa nìyẹn aláò nìkan òun ló mọ gbogbo ìmọ̀ tí ń bẹ láyé àti gbogbo ìmọ̀ tí ń bẹ ní ọ̀run ẹjá tẹ̀wájú. yẹ̀wúdì yẹn wá ń sọ fún kì í ṣe kó béèrè òun wá ní ya Muhammad ìrẹ́ ọlọ́run kí n lọ lọ́ha yóò sì kò sànà wáàdì àyà ìṣèbáyì tó rọ́nà wọn bá tó rí o ó mú sánmà dání pẹ̀lú ọmọ kàtọ́ ẹ̀ ẹ máa ka ọmọ kà rọ̀ wọn. wọn náà máa ka. ṣé rí ọlọ́run ọba ni yóò sì kò sànà wáàdì àyà ìṣèbáyì ọmọ kà ẹyọ ọ̀kan lọ́lọ́run fi mú sánmà dání kó lọ ọmọ kàtọ́ wẹ̀l àràbí àyà ìṣèbáyì ó tún mú ilẹ̀ ó mú sínú ọmọ kàkan wẹ̀l ìbẹ́ẹ̀lì àyà ìṣèbáyì ó mú àwọn òkè gbé sínú ọmọ kankan. go on. wọ́n ṣẹ́jà ọlọ́run mú igi ó gbé wọn sórí ọmọ kankan. ala ìṣèbáyì wàlẹ̀ kọ̀láìkì ó wá mú àwọn ẹ̀dẹ́ èèyàn ala ìṣèbáyì ó gbé yẹn náà sórí ọmọ kankan ọmọ ọ̀rọ̀ ti pé márùn. kí ni problem ẹ̀ ń bí yẹn. yẹ̀wùdí yẹn wá sọ bẹ́ẹ̀ fanda Muhammad. ok yẹ̀wùdí yẹn wá bá nẹ́bí ó ní ya Muhammad ó wá ká nẹ́bí ní kéwù ó wá ní rẹ̀ Muhammad. sẹ́túgbọ́ yẹ̀wùdí yẹn wá bá nẹ́bí ó wá ká nẹ́bí ní kéwù. Ah, agbẹnusọ ah, àwọn òṣè dọ̀tò báyìí náà ah, kí ló ṣe yín náà yẹ̀wùdí wá kànábì ní kéwù só orí yẹ kànú àdísì yẹn ni Ọwá kànábì ní kéwù kéwù ló wá kọ́ wáì tẹ́ ń parọ́ náà wáì ń parọ́ wáì. ṣé yìí ni bí àtàrà ẹnìkan mi a ní ni tí wọ́n fi yìí ni yẹ̀wùdí wá bá ọwọ́ apọ̀ ànẹ́bì ní kéwú ó mú àdíyèsí o pé yẹ̀wùdí wá kọ́ ànẹ́bì ní kéwú mú bọ́ta o bó mú bọ́ta láyé ó mú bọ́ta lọ́jọ́ o torí tó ń ká kò sí láfúlù tó ní í ṣe pẹ̀lú pé yẹ̀wùdí wá kọ́ ànẹ́bì ní nǹkan kò sí láfúlù tó dúró fún pé yẹ̀wùdí wá kọ́ ànẹ́bì ní kéwù nínú àdíìsì tó ń ká yìí àti inú àdíìsì mi yẹ̀wùdí tó sì wáyìí nínú rìwáyà eléyìí wọ́n pè ní yẹ̀wùdí nínú rìwáyà míì wọ́n pè ní rajulun nínú rìwáyà míì wọ́n pè ní habrun minal ahbar habrun minal ahbar ìyẹn ni àfà nínú àwọn àfà yẹ̀wúdí wọ́n máa ń pè àfà alimun nínú yẹ̀wúdí àwọn náà máa ń pè ní ahbar táwọn pè ní ulama làwọn pè ní ahbar so àfà nínú àwọn yẹ̀wúdí gbogbo àwọn ẹ̀gbà wáyẹn bí kò pè ní rọ́júlù bí kò pè ní yahudi bí kò pè ní rọ́júlù min alikitabi bí kò pè ní haburun min alahabar. ahbar kò sí kankan bẹ́ẹ̀ tó wá sọ pé ó dé láti wá kọ́ ànábì níkéwù tàbí ó dé láti wá kọ́ ànábì lẹ́sìn níbo ni wọ́n ti rí gbogbo jákujàku tó sọ yìí àyìnà wọ̀ jẹ́ta níbo ló ti rí ó sáfẹ́ ba àwọn sàdé ló kọjẹ́ ó fẹ́ ba àwọn rùwáàtì ó fẹ́ bà wọ́n ló kọjẹ́ ìkẹ́gùn rẹ̀ ò lè dáa fún ọ ohun tí wọn ò gbà wá ní àdíìsì ó sì ń tì bọ̀ ọ́ ara rẹ. àmọ́ torí pé o ti mọ̀ pé àwọn tí ń wù ọ́ wọn múgùn ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn irú ìró ń ní yín làwọn náà ma ní ó nìyẹn o wọ́n sá fún sọ́pàá nílà dìsì mọ́ o wọ́n ní yẹ̀wù díwá ká ní kéwú wọ́n ní yẹ̀wù díwá ká nẹ́bì tí ò sì sínú tíyà tí ò sínú tí ń kà kò sínú tí ń kà ọ̀yá. yóò ó gbé àwọn sẹ́mẹ̀ yẹn ó gbé e dání sórí ọmọ kàkẹ́ ní ọmọ kàáyì wọ́n àròbí náà àdá ìṣùbáyì ọlọ́run gbé àwọn ẹlẹ̀ náà sórí ọmọ kàkẹ́ wọ́n ìbẹ̀ẹ́lì àdá ìṣùbáyì ó sì gbé òkè àwọn òkè ó gbé e sórí ọmọ kàkẹ́ wọ́n ṣẹ́jà àdá ìṣùbáyì ó gbé àwọn ẹtì náà ó gbé wọn sórí ọmọ kàkẹ́ wọ́n ìkọ̀lẹ́ àyàkọ́ àdá ìṣùbáyì ó wá gbé àwọn ẹ̀dá ọlọ́run ó gbé wọn sórí kíni sórí ọmọ kàkẹ́ nínú ọmọ kàmá àwọn ìkún àti ìsọ̀bí tó gbé àwọn ẹranko sí o. máa wá káàkiri. àti ìmọ̀mọ́ka tó gbé àwọn ẹja sí o. máa wá káàkiri. àti ìmọ̀mọ́ka tó àìmọye nǹkan ní ìlú ló sì wà. ọmọ wá káàkiri ni. nígbà tẹ́ni yìí wá sọ̀rọ̀ yìí. ọmọ wá káàkiri ni ìwọ tó rí àdízi ọmọka ẹ̀ẹ́ta aláwọ̀ gbé sámọ̀sì tó gbé lẹ́ka tó gbé gbálé ọ wáyòkú káàkiri ni ọmọ mọ́kífà wàlùsùn náà ni mọ́kìfù wà ni wípé nàtàwà kọfù ìdàmọ́ kọ́lá lọ́hú anáfì wárọ̀ sùúlù àwa máa dúró tọ́bá ti di bí ìròyìn Allah tọ́bá ti di bí ìròyìn Allah subhanahu wa ta'ala ìròyìn tí bá fi ròyìn ara rẹ̀ tàbí ìròyìn tí òjíṣẹ́ fi ròyìn rẹ̀ bí wọ́n ṣe sọ gẹ́lẹ́ láti sọ a sì ní fikún a ní fikún a ní títorí pé aláọ̀dá àpapọ̀ ní ojú òun ní ọwọ́ òun ní ẹsẹ̀ táwa bá fi ikùn kún táwa bá fi ìdí kún táwa bá fi èjìká kún káwá bá fi iṣan iṣan ara kún káwá bá fi ẹ̀jẹ̀ kún no no no no no no no no no ọ̀wọ́ ń tó bá fi ròyìn ara rẹ̀ sọ lásọmọ ok ọ̀wọ́ tó bá fi ròyìn ara rẹ̀ sọ òun lásọmọ ìwọ ni kó wá lọ tún lọ wá àdíìsì àdíìsì tó ń sọ nípa in tó fi in tó fi di àwọn ẹranko mú ohun tó fi di àwọn atẹ́gùn mú ohun tó fi di àwọn àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi dì mú tún lọ wá jáde wá tó bá ti jáde sànẹ́bì tó lọ́láàfíà núùmínú bì àwọn ò gbàgbọ́ nítorí ntọ́lọ̀ fi ròyìn ara nìyẹn tàbí ohun tí ànẹ́bì fi ròyìn ojú ẹlẹ́dẹ̀ nìyẹn àwọn ò gbàgbọ́ tó bá ti jẹ́ àdìsí tó lọ́láàfíà ìdásọ́ àdìsí fàwọn ẹmọ̀sí hábùnà tàdìsí ẹ bá ti lọ́láàfíà mọ́ni àjùwà nìyẹn ìlànà

wọ́n jó yé wa yí pé àwọn ànábì ọlọ́run yìí rẹ̀ ṣe náà máa ń smile. wọ́n sọ yí pé àdáṣekú lè ṣe kọ́ wàtàbá sómù lè là pé kéèyàn máa rẹ́rìn ọ̀dẹ̀dẹ̀ èṣù lónìí ká máa rẹ́rìn músẹ́ ní tàwọn ànábì ọlọ́run. àdíìsì wo ló sọ bẹ́ẹ̀ ah agbẹnusọ àdíìsì wo ló sọ pé àdọ́hìkù lè ṣe ìtọ́ wàtàbá sómù lè là ó tún mú jáde o.

ó mú bọ́ta o agbẹnusọ ó mú bọ́ta àdíìsì tó tún wí ní ìsìn yìí pé àdọ́hìkú lè ṣaitan wọ̀tàbásùmù lìlà ó mú jáde fún wa ó mú jáde fún wa irọ́ ló pa mánẹ̀bí irọ́ tí àwọn ọ̀gá yín àwọn ṣéwàá mádàtìdá ní yín àwọn Ibrahim níyàsí yín àwọn ṣéù kàǹkàǹkàǹkà yín àwọn búlálà yín àwọn kòbókò yín irọ́ tí wọ́n máa pamọ́ lọ́hùn tí wọ́n máa pamọ́ òjìṣẹ́ ọlọ́hun ni ẹ̀yin ọmọ wọn náà tún ń pa yìí ó mú àdéhìsí àdọ́yìkùlì ṣèitán wọ̀tàbásùmùlélàì ó mú jáde o torí pàdísì yẹn tó ń tọ́ka sí yẹn kèé sàdísì ànábì o àdísì agbẹnusọ àwọn àwọn oníbídíà ní o àdíìsì agbẹnusọ àwọn bídíà ni mú jáde ni fún wa sọ pé ọmọ ń kóòtì àdíìsì ó sì kóòtì nọ́mbà àdíìsì mú jáde fún wa mú jáde fún wa wọ́n sọ ibi àtẹ́sìkú lè ṣe gbọ́ wàtàbá súnmù lè lá pé kéèyàn mẹ́rẹ́rin ọ̀dẹ̀ èṣù lónìí ká máa rẹ́rin músẹ́ ní tàwọn ọlọ́run wọ́n wà lọ lọ́yà pé wọ́n tàbá sáàmà lọ ṣìkà ìjọba ọ̀rọ̀ ní tàbá sáàmà lọ ṣìkà ó máa lẹ́ni tó lẹ́rìn. ṣe gbọ́ báwo ó tún takora rẹ̀ ó ní àdìsí kan sọ pé àdọ́yìkù lè ṣe ìtọ́ni wàtàbá súnmù lè láàyè ọ̀ọ́kọ́ má di sí bọ́tà fún wa náà tọ́sọ̀bí tó wà nígbà tó tú excuse me nígbà tó wá tẹ̀ iwájú ó tún wá lọ mú àyà tí ó kò bá wá fátàbá sámà dọ́ọ̀hì kán aláwọ̀ sọ nípa ànẹ́bì sùlẹ̀ìmánù ó lo tàbá súnmù fún ó tún lo dọ́ọ̀hìkù ó tún lò fún ó lo tàbá súnmù ó lò fún ó lo dọ́ọ̀hìkù ó lò fún fátàbá sámà dọ́ọ̀hì kán so adásí pé aláwọ̀ lo tàbá súnmù ó lò fún ànẹ́bì rẹ̀ ó tún lo dọ́ọ̀hìkù ó tún lò fún ànẹ́bì rẹ̀ kí wá ní pọ́blẹ́mù ẹ àwọn ànẹ́bí ọlọ́run wọn a máa rẹ́rìn músẹ́ wọn a sì máa rẹ́rìn gidi wọn a máa rẹ́rìn músẹ́ wọn a máa rẹ́rìn tó ga sí wípé wọ́n rẹ́rìn pátápátá ṣùgbọ́n wọn kì í rẹ́rìn pọ̀ kẹsírọ́tù dọ́híkì púpọ̀ ò dáa fọ́mọnìyàn kò sì dáa fáwọn ànábí ọlọ́run bẹ́ẹ̀ láti máa rẹ́rìn púpọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan occasionally ọ̀rọ̀ a máa ṣẹlẹ̀ tó máa pa òjíṣẹ́ ọlọ́run lẹ́rìn tí ó kúrò ní ìrẹ́rìn músẹ́ ìdí sì nìyẹn tí sọ pé sámà ibo ìwọ ti wá rí pé àdọ́ìkù lè ṣe ìtọ́ni wàtàbásùmù lè láì ìyẹn bá yẹn tàbásùmù tó tún sàfitì ẹ̀ sọ́dọ̀ aláwò yẹn kọ́ mo tún lè gbọ́ ọmú ń bẹ̀ yẹn mo lè gbọ́ ọmú ń bẹ̀ ọ lọ mú àdíìsì tó fi tàbá súnmù ròyìn àlọ́wà fún wa tàbí áyàlù kùránì ọlọ́mú wa torí ní ìsọ sọ pé àdọ́ ikú lè ṣètọ́nì ṣètọ́nì ní máa rẹ́rìn àtàbásùmù lè láì aláò ní máa rẹ́rìn músẹ́ àdíìsì yẹn ó mú jáde ó mú jáde ni o máa ka gbogbo àwọn nǹkan tó mú jáde fún wa o ó mú yẹn náà jáde ni o ok. àwọn mùsùlùmí tí ń ké yóò tiẹ̀ gbọ́dọ̀ láwọn àsìkò kan tí ó fi dún ẹ̀wọ̀n báyẹn wọ́n ti bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó bá dùn wọ́n bínú wọ́n lẹ kó olú ìsìlá ẹ̀wọ̀n bí wọ́n ti ṣe súnmọ́. ta ló sọ fún ọ pé tẹ ẹ bá ṣe súnmọ́ tó bá dùn pé kó olú ìsìláàmù tá ń sọ fún ọ bẹ́ẹ̀ dáàpọ̀ àpá àtó bẹ́ẹ̀ fún ọ ẹ yé parọ́ mọ́ náà onu tá à ń sọ fún yín ni wípé ẹ má nànà àpà tẹ́ ẹ bá ń ṣe súná ọmọ ẹ má nànà àpà tẹ́ ẹ bá ń ṣègbéyàwó ìná àpà ò lórí ayẹyẹ òkú ohun tá à ń sọ fún yín nìyẹn ọ̀wá sọ pé tẹ́ ẹ bá súná ọmọ tó bá dùn wọ́n lẹ̀ kú òun ìsìláàmù ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ pé tẹ́ ẹ bá súná ọmọ tó bá dùn wọ́n sọ pé ṣíṣe súná ọmọ kó dùn kó lárinrin sọ́wà nínú nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀mọ́ tí ba ìsìláàmù jẹ́ yìí ẹ̀yin tí wọ́n ń pe Ògún ní àlá òfun yín tí wọ́n ń pe Ṣàngó ní àlá òfun yín tẹ́ ẹ̀mọ̀ pé ẹ̀sìn yín ti bàjẹ́ wájú Ọlọ́run tẹ́ ẹ bá ṣe súnú ọmọ tó bá dùn ọ́ọ̀tún dáàkọ ẹni tó sọ pé ẹ ti kúrò ní ìsìláàmù o máa ta iye nǹkan tó mú bọ́ta o àáfàá súnà tó sọ pé tẹ ẹ bá ṣe súnà ọmọ tó bá dùn pé ẹ ti kúrò nínú Islam ẹ tó àrí yẹn gbọ́. mo wà lọ lọ́yà pé wọ́n tàbá sáàmà lọ ṣíkà ṣe bá wọn lọ́ọ́ ní tàbá sáàmà lọ ṣíkà ó lẹ́ni tó lẹ́rìn wọ́n fẹ́ sọ ayé àwa mùsùlùmí tí ń dé yóò tiẹ̀ gbọ́dọ̀ láwọn àsìkò kan tí ó fi dúnú. ẹgbẹ́ wa o. ẹ wọ́n báyẹn. ìwọ lọ ń sakora rẹ̀ ọláwà ànẹ́bí wọn ìrẹ́rìn òkè olésù ni máa ń rẹ́rìn èṣù ló máa ń rẹ́rìn aláwọ̀ ni máa ń rẹ́rìn músẹ́ òkè ìwọ ìkan náà ló tún wá sọ wípé àdìsí yẹn sọ pé ànẹ́bí rẹ́rìn ó sọ pé wọ́n ní pé ànẹ́bí pé èṣù ni máa ń rẹ́rìn táwọn ànẹ́bí ọlọ́run ìrẹ́rìn àbí ìwọ ìkànnì ló tún wá sọ pé àwa àlùsúnà a tún sọ pé èèyàn gbọ́dọ̀ dunnú ah, àwa àtàgbà fàdébì rẹ̀ rìn sáà ti gbà fàdébì dunnú nù ẹ́ ok. ẹ wọ́n bá yẹ wọ́n ti rí bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó bá dùn wọ́n bínú wọ́n lẹ́ kó ìlú ìsìlámù. ẹ bá yẹ wọ́n ti rí bí ayé àwa àlùsúnà ti rí báwo láyé wa ti rí sáyé wo ò dájú ayé yín lọ ẹ̀yin ẹlẹ́bọ̀ yìí ẹ̀yin tó dá sí pé kò sí ní tẹ̀lé fi dóògùn ṣàṣírí yín ọmọ ṣé àṣírí yín ọmọ tún kọ̀ọ̀kan ni báwo láyé alùsúnà ṣe rí tó fi di ẹwọ báyé wọ́n ṣe rí bẹ́ẹ̀ bá ṣe súnà ọmọ tó bá dùn wọ́n sọ pé ẹ ti kó ní ìsìlámù ọjà akọ àfáàlù súnà tó sọ pé ẹ bá ṣe súnà ọmọ tó bá dùn kó ti kó nu ìsìlámù ọjà rẹ̀ fún mi o ọjà ẹ̀ fún wa bí bẹ́ẹ̀ irọ́ mi ló tún pamọ́ wa yẹn ìyẹn tún jẹ́ ìbánilórúkọ jẹ́ látọ̀dọ̀ rẹ sí àwa alùsùnà worldwide. wáyé tó ń parọ́ mọ́ wa wáyìí tó ń bà wá lórúkọ jẹ́ àáfàá wo nínú àlùsúnà ni ó sọ pé ẹni tó bá ṣe súnà ọmọ tó bá rówó ṣe súnà ọmọ náà tó dùn táwọn èèyàn jẹ ẹran yó tí wọ́n jàmọ̀là tí wọ́n jẹ̀rẹsì tí wọ́n mu soft drink sí tí wọ́n jẹ́ tí tí wọ́n tún dì lọlé àáfàá wo ló sọ pé ẹ ń bá ṣe bẹ́ẹ̀ kó ti kú òun ìsìláàmù. agbẹnusọ wáyìí tó ń parọ́ mọ́ wa wáyìí tó fi ń parọ́ mọ́ wa màá dúró síbí lónìí inṣàlá kádìmú irọ́ tó pamọ́ wa pé ẹ ń bá ṣe súnà ọmọ tó bá dùn wọ́n sọ pé ó ti kó nu ìsìláàmù ibi tá a ti gbé ní ọ̀la nìyẹn inṣàlá inṣàlá so gbogbo ọ̀rọ̀ ẹni màá bọ́ ọgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ bí mo ṣe gbọ́n tọjọ́ kìíní àná yẹ́bẹ́yẹ́bẹ́ bẹ́ẹ̀ ní ìṣẹ́bọ́ ọgbọ́ rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ torí pé ẹnu ẹ dùn ẹnu rẹ̀ ó dùn lórí irọ́ ẹlẹ́nu dùn ní ọ lórí irọ́ yẹ̀wùdí kan wá bá ànábì lẹ́kọ̀ọ́ ní oníbó ló ti rí i mú ẹ̀ jáde ògèdè òpùrọ̀ abanilórúkọ jẹ́ Ah. a'udhu billahi minash shaitani rajim mi ò ní fẹ́ kí n fi tèmi kún fún ọ mi ò ní fẹ́ kí n fi tèmi kún fún ọ mi ò ní fẹ́ kó ká mi láàájú ohun tẹ́sìn sọ lọ àmọ́rọ́ tó pamọ́ wa yẹn ìwọ́n tó pamọ́ àwọn ruwatul hadith yẹn pé wọ́n lọ gbé àwọn hadith Yahudi wọ́n sọ di hadith ànábì ìrọ́sọ tún pa wípé àdìsí yẹn sọ pé yẹ̀wùdí wá pàdé bí lẹ́sìn ọwọ́ akọ ní nǹkan ọwọ́ akọ ní kéwú ìrọ́sọ tún pa wípé tẹ́ ẹ bá ṣe súnà ọmọ tó bá dùn alẹ̀ ti fóònù ìsìláàmù sọ bọ́ọ̀ta o rẹ́fẹ́ǹsì rẹ ó mú jáde o ó mú jáde o insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà káàkiri náà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Gulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya. mórí tádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu táwọn ń retí ọmọ màríyámù ahamadu torí aláwo kò bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ níyà kpọkwụrọ merizagulam ahamadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òkúrọ̀ ní gbogbo wọn o kàlá òfin sọ́ọ́sọ́ wa o bí pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíà kàlá òwúlẹ̀ wa aláwòláwà níbẹ̀. ahamadu pẹ̀lú ahamada tó tìjáníyà pẹ̀lú ìbúrọ́ìmù nìyà kúrọ̀ ní gbogbo wọn o. ká padà Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé ó sì jẹ́ dé òpin ó fi súnà rẹ̀ borí o. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta illa anta astaghfiruka wa atubu ilayk